àjíire bí o bàbá alábàdé ní kí yó ó jèrè màjìá. ó jèrè màjìá. o ẹsẹ ìgbé o gbogbo yín lẹ sórí rẹ o. adé náà kí ojú ọ̀sán wọ̀ lẹ́rẹ̀. ẹ ṣe o ẹ̀yin náà dàgbà o ẹ wo ẹsẹ ìgbé o. ọmọ ọgbà yẹn ṣe ní. káàbọ̀. ẹ bá ẹ dúró ẹ bá ẹ wá ń bí owó owó òdùnnú ọkọ̀ tèmi tẹ̀ jẹ mí kọ́ kí ló dé ẹ sọ mi dé lórí burúkú àbí ẹ sọ mi dìdà bí mo ṣe dà kí ló dé. Hmm? kí ló tó lògbèsè lórí. ẹ bá mú wọ mi lẹsùn mi ẹ fún mi lọ́wọ́ mi lónìí. kí ló ti bá mi lọ mo bá bọ́ sọ́ọ̀nà mi sọ́ọ̀nà mi ìyàwó ẹ fún mi lọ́wọ́ mi lónìí ní gbọ́wọ́ mi fọ́ọ̀kà tó ń bọ̀ ní gbọ́wọ́ mi. mo ní bá fẹ́ lọ́wọ́ ẹ kí ló dé gan gbowó mi lórí. sẹ́sùrù jọ. kí n ṣe sùúrù. Ah, kí n ṣe sùúrù. àbúrò wọlé kan náà. ẹjọ́ náà mi ẹ̀yọ́ ń gbèsè ẹjọ́ náà mi ẹ̀yọ́ náà mi. má bàa jà wá lówó. ọmọ ṣe bẹ́ẹ̀ fún ọ. ọmọ ṣe bẹ́ẹ̀ fún wọn náà. ọmọ ṣe bẹ́ẹ̀ fún wọn náà. fún wọn lẹ́jọ́. ọjà dákun. àní òfin wọn lẹ̀. tọ́ gbọ́n ni àní òfin wọn lẹ̀. mọ́láfọ́ lọ́wọ́ rẹ̀ àbí ah, ọ̀rọ̀ kú bẹ̀ ni. lọ́ládé lọ́ládé. ti fi yín lẹ̀. ọ̀gá ọlọ́pàá kan tí mo rí ń bẹ̀ náà ló mọ̀ sódò fún mi. ìyá mi ó wá tó gẹ́gbà yìí o ẹni tó bá lójú lójú ń tì gbogbo rere èdè yìí kò bá ti bá mi ń lè àwọn àpọ́nlé àti ọ̀wọ̀ ọmọ ẹ̀fẹ́ dé kò bá wà fún yín ẹ̀yin náà lè ti takú tẹ́lẹ̀ kí n má rìnrìn àjò iṣẹ́ tí mo sì ń ṣe ní àyìn tọ́rọ̀ ò bá kọ́bọ̀ lọ́wọ́ mi àdá mi wá sanko títí kò réré gbó àdá mi jí àkọ́ títí bí ẹni ò bá kọ̀ gbé lérí Yorùbá sì sọ wípé ìṣẹ́ tó ṣe ọmọ fógún ọdún ìyàtọ̀ jọmọ́ fọ́gbọ̀n oṣù bí ò bá pọ̀ mọ́ ibo yẹ kó dẹ́yìn lẹ́yìn ọmọ ni ebi wọ́n ti ẹ̀ níran mẹ́ta ìtòsí ni bí ìsìn ọba là ó yẹ kọ́ mọ́nà ló lè là ah, gbogbo ẹ̀ wá dàbí àfiṣe. àfiṣe kọ́ ọkọ mi àdìgún kádàrá ni àìmásìkò ló ń dààmú ẹ̀dá orí ò mọ bùsùn àtàrí ò mọ bùgbé orí bá mọ bí tá a gbé orí ìbá lọ tún ṣe ìwọ náà wò rẹ ti rè dálẹ̀ tí ò bójú wẹ̀yìn tí ò padà wálé tó bá sì kọ̀wé sí wa orin tí ń kọnú ìwé ni kò sówó lọ́wọ́ òun wọn ò sanwó oṣù fáwọn àwọn tó jẹ́ ń lówó sàn ìdí rẹ̀ tí mo fi ní kí wọ́n mọ́tún rè dálẹ̀ mọ́ kájọ máa yí mọ́ básìkò bá tó láti ṣe gbọ̀nsẹ̀ ẹnu ọ̀nà gbọ̀nsẹ̀ àlà ọkọ mi. àmì nígbà tílẹ̀ ń ṣú tílẹ̀ mọ́ tọ́lọ́jọ́ ń kájọ́ gbàwo gan lẹ tó wá fẹ́ jẹun ọmọ ṣé ó dìgbà tí ẹ bá tó wá jíṣẹ́ jíyà tẹ́ ẹ fi tọ́mọ ọmọ yín léèwé. ìyá mi àsìkò ń lọ ẹjẹ ń ṣiṣẹ́ ajé lọ ẹjẹ ìrìnrìn àjò kí n lọ ṣiṣẹ́ ajé wálé ó tó gẹ́ wàhálà yìí rántí o wọ́n ní kó o tó dáwọ́lé ohunkóhun tó o bá dé dálẹ̀ o ní gbọ́dọ̀ gbàwé mẹ́ta léraléra lẹ́yìn àwẹ̀ yìí ló tó lè ṣiṣẹ́ o ọlọ́run ẹlẹ́dàá mi abámidún tí o. mo ní kì í ṣòwò ẹ̀. Ah, mo ní mo lówó mi ni mo ní kì í ṣe owó. ó dáa o mọ́mí èmi sọ fún bí owó mi ni. keep quiet i say keep quiet kí ló ń ṣe é wá bí kí ló rọ̀ pẹ̀lú ẹ̀ náà èmi ló ń pariwo lé lórí ah, oge màtẹ̀ ti wá tọ́lé ẹ o ó tọ́lé ẹ débi pé ó rúbọ ẹ lójú ó ń pariwo mọ́ mi ó dúró síwájú mi ó ń pariwo mọ́ mi orí ẹ ò pé owó ẹ ní kíni dámi lóhùn. Eh, eh, <laughs> no wonder àwọn tó ń pè é lágbójúlógún sórí pé wọn ò jẹ̀bi báyìí rárá torí wọ fúnra ẹ gan o ti wá ń wùwọ ọmọ agbójúlógún bó o dẹ̀ ṣe wá ní di arúgbún lọ́rọ̀ tèmi ń bẹ sọ báyìí àwa ń wí táìwé tán à ń bẹ sọ tọrọ o gbé aṣọ o bọ́ kúrò lọ́rùn o gbé apẹ̀rẹ̀ wọ̀ ó ló máa nà mí irọ́ ni ìyẹn ò ṣeé ṣe ṣọ́rọ̀ mi ti ń yẹ bẹ́ẹ̀ yẹn tí ẹ̀gbọ́n náà ọ̀gá iléeṣẹ́ èyí tó kọ́ iléeṣẹ́ sílẹ̀ tó ń gba owó wọlé síbẹ̀ tí ò dẹ̀ mọ bó ṣe yẹ kán mánéèjì gbọ́ <laughs> nídùúta ṣe pé àkáǹtì yín ò balance àkáǹtì yín ó dàrú ni o ẹ rojútu ẹ ṣe ló dàrú mọ́ yín lọ́wọ́ ọdún yìí ló tún ti ń lọ sópin sìn tó tún ní kẹ́ wá ṣe àkáǹtì ẹ ń yọrí bọ́rọ́bọ́rọ́ ẹ ń sá káàkiri ìta ò ṣe dúró sí inú ilé náà ò ṣe wọ̀ àwa ń wíta ìwọ ń sọ fẹ́mi pé yànyànyànyà yànyànyànyà owó ẹ ní kíni. wọ́n mi ni. gbẹ́gbẹ́ sọ̀hún bàbá ẹ tó ti mánéjì iléeṣẹ́ kó tó di pé a bí ẹ tó dé tó dà owó ọ̀hún la fi tú ẹ títí tó fi ṣetán ní skul tó tún fi dìwò yìí kò fìgbà kan yin giri tó bá balance àkáǹtì ìwọ wá débẹ̀ ò bẹ̀rẹ̀ sí ní ṣe báṣu báṣu òun dá gbogbo ẹ̀pọ̀ mọ́ra wọn àdé lè sọ bóyá o ti bẹ̀rẹ̀ sí ní kówó fọkùnrin owó ẹ̀ ní kíni tó bá gbé ẹni sọ ti bá gbá etí ẹ mọ́bẹ̀ yẹn àní wíta ìwé ìbàjẹ́ àti kékeré tó ti di ẹ̀wù sí ẹ lọ́rùn tó àgbọ̀dọ̀ sọ̀rọ̀ ta ìsọ̀rọ̀ tó máa ti kóògùn dání kó máa para ẹni tó bá lọ mọ́bẹ̀ tó máa gún rẹ pa ni bléèdì níwà yẹ rẹ lọ́rùn omi ẹni kú ni tiẹ̀ gbé bóòkù òkú èèyàn kan ló ń jẹ́ bẹ́ẹ̀ ó bá lọ fẹ́ lọ́sìn alele kó máa lọ òótọ́ ni mo sọ fún ẹ̀yẹn ṣó ti gbọ́ wá jẹ́ kí n sọ kí ní kan fún ẹ tí wọ́n bá wá pè é lọ́tẹ̀ yìí wípé kó wá ṣe àkáǹtì yẹn tàbí wọ́n ṣe àkáǹtì yẹn wọ́n bẹ́bọ lẹ́rù ẹ fúnra mi ni máa fà ilé yẹn ti lórí owó mi wàá rí òun. Ah, ah, mọ́mí ẹ ah, káàbọ̀ sà. ẹ káàbọ̀ jẹ. ẹ kúlé o ṣé o sí. o sí lọ. mọ́mí ẹ káàbọ̀ mọ́ ń bọ̀. máa ju ẹ lójú lọ́dọ̀. अब क्या बुकी बुकी अब क्या bí ṣe ń ṣe bí Jáwéjura lẹ́nu ọjọ́ mẹ́ta yìí wà nù. Jáwéjura ìtumọ̀. ìwọ mọ ni ó dàbí ká nílẹ̀kùn tó ti gé ń ka. ilẹ̀kùn ọwọ́ ọmọ ọwọ́ rẹ. tọwọ́ kọ tẹsẹ̀ ni. àtàǹpàkò ni. ọmọ níkà. Mm. jókòó síbẹ̀ ibi tán bí ọ sí lò. ló dé ìwọ kọ́ ni mò ń bá wí ni ibo ló ti ń bọ̀ ọ̀dà ìwọ àti ta lẹ̀ ń jà ah. o ò lè dáhùn ni. ọ̀dà kò burú. フフフフ。 bu ọṣẹ mu dání ẹṣọ wò. ah o tiẹ̀ ti ń yọ muscles wo apá mi. ẹ eh, ẹ eh, ṣé weight ló. eléyìí ju weight lọ tí málàbá rí báyìí owó dín ni. òun náà ló mọ fix. a gbé ọ e lọ sí gbogbo obìnrin ah òun kọ́ ni mo ti wọ̀ fún ẹ yìí ni. ọ̀yà ọ̀yà kọ́ máa kárí mi. ṣe ẹ́ ni tí n bá ṣe ẹ̀ sọ fún mi abó gbọ́n kankan pa mi ni ọ̀rọ̀ ṣáà ní tóbi títí ká fọ̀bẹ bò ó. ṣe máa ń sọ fún mi. Tí n bá ṣe sọ fún mi, ṣé mo ṣe ẹ ni? O ò ṣẹ̀ mí o. Ṣùgbọ́n kí ni ń parí mi lórí ná? Tí mo mọ̀kùn lódò. Pẹ̀lú gbogbo gbèsè tó wà lọ́rùn mi, o tún ráyè bóbìnrin ṣeré. mo mọ ipò mi nínú fámìlì mo ò lè rọ́wọ́ yọ gbogbo ayé wọ́n ń wò mí láwo sunkún mi ń wóra mi láwo rẹ́rìn wọ́n ní mò ń tanra mi pé búkì ọmọ olówó tí ń bá rìn ò lè ràn mí lọ́wọ́ àbẹ́mi ni mo ò béèrè fún ni wọ́n tiẹ̀ máa ń pa á lówe fún mi pé tá a bá ń bó lówó rìn tá a bá yó tábà bá tálíkà rìn à lè kù wọ́n ní tí búùkì ọmọ olówó ò bá lè ràn mí lọ́wọ́ kí n wá ọmọ tálákà tẹ̀lé gbogbo ayé ti ń rò pé ebúkì ọmọ olówó ó ti fọlá rùn mí ó ti fi ọlá mí sí mi lára. kí ló tó bá lè raise mi pẹ̀lú owó kí n bẹ̀rẹ̀ business gidi ó ṣàmọ̀ pé ajọ́jẹ́ ọdún náà tẹ́nìkan ò bá ní sórí tó bá raise mi at the end of the year máa dá padà fún ẹ èrè orí ẹ̀ má dẹ̀ fi tọ́jú ra mi. kò yẹn náà lọ. I love you, okay? Love you too. I'm sorry I stressed you. Hmm? No problem. O ṣe gidi gan-an. Eh? ẹ call me. mi báwo ni ṣe wà ókè ẹ. kí ló dé kí ló ṣẹlẹ̀. Ah ah, ah, ah. gbogbo ọjà tó ra làwọn kọ́sítọ́ọ̀mù gbà pátápátá ó dá ìwọ gan kọ́ ṣé wọ́n ṣàṣì léṣe ó dáa àní ó dáa tí ẹ má sunkún mọ́ ẹ ṣé ò mọ̀ pọ́kùnrin ní ẹni mo bó ṣe ń sunkún náà ẹ ṣó fẹ́ kèmí náà máa sunkún ni má sunkún mọ́. mi ṣe ni wàá sunkún. Hmm? kọ́ lọ́ọ́ má ṣèyàn lọ lórí burúkú ni káláàánú mi má jìnnà sí mi ìwọ tuntun mú mi aláàánú mi. Ah, ọlọ́run má jẹ́ kó rí takò mí o. mo fẹ́ kó mọ̀ wípé ẹni tó bá mọjọ́ wò bá ṣubú kò ní mẹ́rù dì o. àwọn yorùbá dẹ̀ máa ń sọ wípé bẹ́ẹ̀ ṣe bá dání wọ́n á ń tukùn ni tó bá wá jẹ́ owó ni àwọn customs ẹ̀ fẹ́ láti release ọjà ẹ̀ ó ṣe jẹ́ ká fún un. owó náà fẹ́ níbo ni mo tuntun fẹ́ rí irú owó yẹn ṣé ìgbà ìwọ tó wò mí ṣùṣù tó fún mi ní two million naira tẹ́lẹ̀ ṣé wọ́n ní màá tún wá bá ṣe tí màá ní kó fún mi lówó ni. èmi ò láìkí bó ṣe ń sọ̀rọ̀ yẹn o kó tiẹ̀ jẹ́ ten million naira gan ni kó wá sọ fún mi kó pọ̀ jù torí èló ni mo fẹ́ ná lórí ọkọ mi tó pọ̀ jù àti pàápàá tí a bá náwó láti gba ọjà ẹ jáde ó túmọ̀ sí pé ìta tí kọ́kọ́ ná já sófo nìyẹn owó náà dẹ̀ fi ń pè ní owó àbí. Bókì one million naira náà ní kí n tún lọ mú wá again one million naira. one million naira kódà tí ẹ bá sunkún mu bá sunkún mu ṣé one million naira ni bá ti ní ìyàwó ọ̀rẹ́ mi má ṣe bọ̀ jẹ́ ìrètí wa fún ọ ó tẹ̀síwájú ọ̀rẹ́ mi má ṣe bọ̀kàn jẹ́ kò sí ohun tó lè tí kò ní rọ̀ ọ̀rẹ́ mi má ṣe bọ̀kàn jẹ́. ìrètí wa fún ọ ò tẹ̀síwájú. make you stop to dey think ye think ye think make you stop to dey worry ye worry ye worry ye. because God get better plans for you and me. make you start to dey dance ye dance ye dance ye make you start to dey flex ye flex ye flex ye. no give open space for the devil to occupy your uh-huh. thoughts. Stand strong, stay focused in anything we do, yeah. Wherever you find yourself, yeah. Believe in yourself, oh. Stand strong, stay focused in anything we do, yeah. Wherever you find yourself, yeah. Believe in yourself. Already, <sighs> àtijọ́ ẹlẹ́dẹ̀ yùngbà yùngbà ṣùgbọ́n àti sanwó ẹlẹ́dẹ̀ tipẹ́tipẹ́ ni fẹ́mi gba owó yìí kò dá padà àkókò tó yẹ kí n ṣàkáǹtì pé olórí burúkú ẹ̀ ti ṣòwò bí ó ṣe yẹ bàbá mi torí ọ̀rọ̀ yìí kẹ́yìn sí mi síbẹ̀ náà gbogbo ọ̀nà ni mo fi ń dun fẹ́mi nínú pẹ̀lúpẹ̀lú ẹ. Hmm. mo ti dé fẹ́mi mo dé. Bukky wo kò ṣó ti rí gbogbo. kì í ṣọ́ mi ìbá ọ̀rọ̀ ẹ̀jọ́ wá sí bíbá ẹ̀ rárá ṣó ti gbọ́ wọlé kó kó gbogbo owó tó jẹ mí kó bá mi kó bọ́ síta kọ́ tí mo wá gbà mí. Bukky ní sùúrù náà. kí n ṣe kí ni don't give me that you've made your choice aṣọ lórí burúkú èèyàn ni ẹ ẹ ládùúrú gbogbo nǹkan tí mo ṣe fún ẹ fẹ́ mi mo sọ ẹ́ dèèyàn mo náwó lé ẹ lórí so nǹkan tó fẹ́ fi san fún mi lélẹ́yìí àbí ṣàrọ̀ra wọlé o torí bí mo ṣe dúró in ten minutes ni mo ní láti lò ń bí mo dẹ̀ gbọ́dọ̀ gbowó mi kúrò ń bí. òkè ní sùúrù. ẹ ah, ah. kémi ní sùúrù sùúrù ayé sùúrù ò ní dáa bá mi kówó mi bá mi kówó mi bí mo ń sọ yẹn o bí bẹ́ẹ̀ kọ́ wàá lọ́kùn èèyàn lọ́rùn lálẹ́ yìí bẹ́ẹ̀ ni mo sọ òkú mi ló máa gbé lọ lé lọ báwọn pẹ́rẹ́ǹtì. Oh my God. Girl. the baby girl She told me say she no go jail I tried to toast her, she grieve for me say, ah. ah, ah. She carry me go in papa, in mama I tell them say now she I want marry She no one believe say I get money to satisfy I own, her own family yeah. Ah. African life will be this year. Ìfẹ́ rẹ ti ṣe mí ṣúbàṣúbà. African life will be this year. Ìfẹ́ rẹ ti ṣe mí ṣégeṣége. Wọ́n ní kí n padà wálé. Padà wálé, padà wálé. Wọ́n ní kí n ṣe sùúrù. Wípé mo ti ṣe làwùlàwù jù sẹ́ẹ̀ torí ọmọ ẹ̀lẹ́. olúwa mi wálé sẹ́. ọmọ yìí dára o ó dára o ọmọ yìí ó rẹwà kí ló dé o tẹ̀fẹ́ lo de o ki ẹ jẹ́ kí tí mo ní sí i lórí. I go spend my money for you oh, you, Oh. I go spray you dollars, pounds, naira, <laughs> anything hot. Baby girl, listen. Every time I look into your eyes, you just a blink light, blink, bling. Every time I see you walk for night, oh, your shadow, they drive me crazy and even insane. My baby girl, oh, you only more fair, oh, oh, oh, oh ṣòwò wa lè jẹ́ ká ṣeré ìfẹ́ ham ham hmm. tó. I won, I won, you are the one. Olúwarí Remarko am I correct? bẹ́ẹ̀ni sir. ẹ ṣe pọ̀ sá ẹ information that I visited, síta tó gbẹ̀yìn débi báyìí nǹkan bí ọjọ́ mẹ́ta sí mẹ́rin so àwọn ọmọ wa lọ on patrol wọ́n wá rí mọ́tò kan lójú pópó wọ́n lè rọ́kùnrin kan tó ń ṣe bí ẹni tó ń tún ṣe ìṣesí ẹ̀ yìí ó mú fún lára wa ìyẹn ló mú wọn tán fi lọ bá wọn bí léèrè ọ̀rọ̀ kò rí nǹkan kan gidi wí wọ́n láti search ìgbà tó máa wo dé inú mọ́tò yìí wọ́n bá òkú ọmọbìnrin kan níbẹ̀ wọ́n bi léèrè ọ̀rọ̀ kò rí nǹkan kan sọ eléyìí ló mú kí wọ́n gbé òkú ọmọbìnrin yẹn àti ọkùnrin yẹn pẹ̀lú mọ́tò wá sí station wa bíbáyìí a gbé òkú lọ sí mọ́túárì mo ní kán detain ọmọkùnrin yẹn a gba mọ́tò náà sílẹ̀ pé tó bá yá a gbọ́ nípa ẹni tó bá ní mọ́tò náà àti nǹkan tó ń ṣẹlẹ̀ so ọkọ̀ yẹn wà ń kọ́ sọ́dí bàbá yẹn. ọ̀gá. ẹni ọkọ̀ yẹn wà ní kọ́sítọ́dì yín bí ǹjẹ́ aláǹfààní láti rí. Ah, kí ló dé àǹfààní wà láti rí. ẹjọ ẹjọ sá irú mọ́tò wo ni mọ́tò yẹn. madam ẹ tún béèrè pé moto mọ́tò wo mú lọ́kọ̀ wà ń báyìí ẹ jẹ́ ká ṣe sùúrù ẹ sùúrù ṣé ẹ lè identify mọ́tò yìí. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ee that's all right the fact pé jẹ́ mọ́tò yìí kò mí pé nǹkan burúkú kan ti ṣẹlẹ̀ ṣẹ́rí ẹ ká dé mọ́ṣúárì náà ó ṣeéṣe kó jẹ́ pé ń ṣe náà já mọ́tò ìgbà lọ́wọ́ ọmọ yín tán lọ́ọ́ fi ṣiṣẹ́ láabi kan tọrọ mi yé ah! eh, woman ah, ah. ṣe sùúrù o ṣe sùúrù gidigidi ọ̀gá ẹ jẹ́ ká sáré lọ ṣe iṣẹ́ ọkọ̀ wa ní mọ́tò yìí.

gba kádàrá ni àyànmọ́ ò lè tà sí kádàrá ò ní lọ láláìṣẹ ọdọ kẹfà rèé tí mo ti ń retí ikú nínú ọgbẹkùn níyàyín hmm. ọjọ́ tí wọ́n dájọ́ ọkú ọ̀hún lọ dàbí àná yìí wọ́n dájọ́ ọkú ọ̀hún fún mi ó dàbí ẹni pé n ò ní dọ̀la àti bí ọdún kẹfà tí mo ti wá déyàn yàn ọ̀hún àìmọye ẹni tí mo bá níyàn yìí tí wọ́n tán ń sẹ̀mí àìmọye ẹni tó bá mi tí wọ́n sì ti jẹ́ elédùà nígbè ẹlòmíì ò tiẹ̀ lo ọ̀sẹ̀ kan àbí ọjọ́ kan níyàn yìí tí wọ́n rán wọn lọ sálákì níbi pé ẹni elédùá bá dá ní ẹlẹ́mìí gúngún kò sí ẹni tó lè kú ẹ̀mí ẹ̀ ibi tí ó ti wá lo ẹ̀mí gúngún ọ̀hún lẹ́nìkan kan ò lè sọ bàbá kúkú wà nípò òmìnira náà bí ikú ọ̀hún ọba kúkú wá kò ní wí àbí ta lọ sọ pé òun ó kú lọ́la ọ̀sẹ̀ ni ọmọ ọjọ́ òkú ẹ̀jẹ̀ àgbà kámú gbogbo wa dúró tolúwa gbogbo ohun tó bá dé ká gbà pé ọwọ́ aláwùrà bí ló ti wá bẹ́ẹ̀ lọ tó bá jẹ́ pé ní àyín ni títàn wọn bá dé sí tó bisimilayi bó bá sì jẹ́ pé wíwà yín àyín wa láti lè fi wá ṣe wáàsí àbí jẹ́ onísábàbí fẹ́ nìkan ni tó alihamudulilayi ẹjẹ́ àgbà ká mú ká dúró tọba tó dá gbogbo wa ni o. Allahu Akbar sẹ́ni tó mọbi tọ́rọ̀ máa wọ́ sí, ọ̀tá ọlọ́rọ̀ ni. Gbogbo akitiyan mi kí Lọ́ládé má rè dálẹ̀, pàbó ló jásí. Um, hmm. Lọ́ládé rè dálẹ̀ tán kò padà wálé mọ́. Irú ipò wo lọmọ mi wà báyìí? Iṣẹ́ kínni Lọ́ládé ń ṣe? Kò tilẹ̀ wá sí ẹnìkankan tó bámi kófìrí Lọ́ládé. Hẹ́ẹ̀! Ọmọ ẹni kú má sàn ju ọmọ ẹni nù lọ. Oṣù kẹfà rèé tọmọ mi ti lọ tí ò wẹ̀yìn wò. Ibo ni mo mọ̀ tí ǹ bá wá Lọ́ládé sí? Gbogbo ibi tó dágbére fún mi ni mo dé. Mi ò rọ́mọ mi ńbẹ̀

a rí nínú wọn tí wọ́n ti ń retí ọjọ́ ìdájọ́ wọn lọ́jọ́ tó ti pẹ́ ṣùgbọ́n tí wọn kò tí ì ṣe ìgbẹ́jọ́ lórí ẹ̀sùn tí a fi kàn wọ́n a rí nínú wọn tí wọ́n ti ṣe ìdájọ́ rẹ̀ tí ó wà ní ẹ̀wọ̀n tàbí ẹ̀wọ̀n gbére a rí nínú wọn tí wọ́n ti ṣe ìdájọ́ ikú fún ṣùgbọ́n tí ìjọba ṣe ìwádìí fínífíní tí wọ́n sì rí gbangba gbàngbà wípé orí yeye ló mọ̀ ògún ni ọ̀rọ̀ wọn àwòrán gbogbo wọn ni ẹ̀ ń wò lórí máwòmáwòrán yín yìí tí gómìnà ń bá wọn sọ̀rọ̀. gẹ́gẹ́ bí àyájọ́ ọjọ́ òní gbogbo ẹ̀yin èèyàn wa pátápátá ẹ jẹ́ ká súnmọ́ ọlọ́run kí a ní ìbẹ̀rù ọlọ́run lọ́kàn ká sì máa tẹ̀lé gbogbo àwọn òfin àṣẹ àti ohun gbogbo ká ní ìtẹríba fún wọn mo wá rọ gbogbo yín pátápátá o kí á rántí ohun tó gbé wa débí ní àkọ́kọ́ tá a fi wà nípò tá a wà lónìí yìí ká má padà síbẹ̀ mọ́ ká gbélé ayé wa ká ṣe rere nítorí pé ọ̀pọ̀ nínú wa ni ò mọwọ́ mẹsẹ̀ tó sì ń jìyà ẹ̀ṣẹ̀ báyìí ọ̀pọ̀ nínú wa ló fínúfíndọ̀ hu ìwà tí ò tọ́ ọ̀pọ̀ nínú wa ló ṣe àṣemọ́ṣe tí ò bójúmu rárá ẹ jọ̀wọ́ mo rọ̀ yín tá a bá ti padà dénú ayé ẹ má jẹ́ ká tún padà síbẹ̀ mọ́ kájà wa má padà síbi èbí rẹ̀ káwa náà máa gbégbé ọmọlúàgbé ṣọlá ṣe rere kí ẹ̀kọ́ kọ́ má rí wa èèyàn. ṣọlá ṣọlá. ṣẹlẹ̀ wo lọ́ládé mi lọ́ládé wo lọ́ládé mi lọ́ládé wo alẹ́ dé tá à wá wo wo wo irọ́ ni o bọ̀bọ̀ tarí bọ̀bọ̀ tó kọ́ lóko yẹ lóhun tàtà ìṣe mo bá láti ìjọ yìí aṣọ́wọ́ àwọn ọlọ́pàá ló bọ́ sí bá mi sọ̀rọ̀ mi ò dísàkọ́ tó ń sọ ṣé bí wọ́n ṣe release kúrò lẹ́wọ̀n yìí ṣọ́ọ̀rí ni. àwọn ọ̀rọ̀ yẹn ló ti mọ̀ wá ìwọ lò lọ́sìn. àtúbà àtàbà àtúbà àkóbá àdábá àkóbá àkóbá àdábá ọlọ́mọ jẹrí àkóbá o àdábá àkóbá o àdábá ọ̀rọ̀ ta ò mọ̀wọ́ mẹsẹ̀ ọlọ́mọ jẹrí àkóbá o àdábá àkóbá o àdábá ọ̀rọ̀ ta ò mọ̀wọ́ mẹsẹ̀ ọlọ́mọ jẹrí. páńpẹ́ ayé kó má ṣe mú mi o. come and dance, they see they call on that iṣẹ́ tí mo ṣe nígbà náà àwọn ọkùnrin mi kò pẹ́ fún sọ́kùn òkùnkùn ló gba òkè òkun náà bí padà kan tó máa padà wọ̀ Àbújá ló dé sí o mo ṣáà mọ̀. sọ fún mi mo gbọ́ láì mọ̀ pé wọ́n àti mi fún ọjọ́ mi nítorí tóbìnrin yẹn retí ẹ tí o rí ọ̀rọ̀ wá síbi tó lọ́ọ̀ jù mí sí ìbínú ìgbà tó ṣáà trace ẹ wá tó bá mi ló bá di ṣọ́ọ̀tì. gbé wálé dókítà ṣáà sọ pé mo ti lóyún òun kí là kí là ń ó ti ń pè mí o ó ń bẹ̀ mí seriously lórí fóònù kankan gbogbo ọ̀rọ̀ àtẹ̀yìnwá ẹ̀ ó ti kó jẹ pátápátá ṣùgbọ́n ẹ̀rù ẹ̀ ń bà mí torí pé kì í ṣe irú ọkùnrin tí mo fẹ́lẹ́ dá mi sọ òun Àrẹ̀mú kò nóòótọ́ bó ti wò kéré mọ báyìí ti ẹ̀dúró náà ní agbóyè ẹ̀ ti sẹ́kù kí ló sún ẹ̀ débi tán ti dájọ́ kú fún ẹ. àgọ̀ lọ́mbélé. ọ̀rẹ́ mi má ṣe bọ̀kàn jẹ́ kò sí ohun tó lè tí kò ní rọ̀ ọ̀rẹ́ mi má ṣe bọ̀kàn jẹ́ ìrètí wa fún ọ ò tẹ̀síwájú ọ̀rẹ́ mi má ṣe bọ̀kàn jẹ́ kò sí ohun tó lè. ṣe bọ́kàn jẹ́ ìrètí wa fún ọ tẹ̀síwájú. make you stop to the think ye think ye think ye make you stop to the worry ye worry ye worry ye. because God get better plans for you and me. make you start to the dance ye dance ye dance ye make you start to the flex ye flex ye flex ye. no give open space for the devil to occupy your uh-huh. thoughts. Stand strong, stay focused in anything we do, yeah. Whatever you find yourself, yeah. Uh-huh. Believe in yourself, oh. Stand strong, stay focused in anything we do, yeah. Whatever you find yourself, yeah. Believe in yourself. Yeah, okay, yeah. Hey, why, why, why? Eléyìí náà sọ. Eléyìí. first one yẹn lè máa láì. Náà tí mo pè báyìí ni. Eléyìí. ẹ̀lú àǹtí mi ẹ eh, ọ́ dàbí pé primera àjọ yẹn náà ni máa prevail ẹ eh, ibẹ̀ gan mo wà báyìí ok ẹ ó dàn fún ọ ọlọ́wà wájú ẹ gbà. ẹ lọ́mà ẹ wọ́n ti wà lọ́dọ̀ wa ọ̀gá ti jíṣẹ́ fún mi wọ́n ti fọ́n tẹ́lá yẹn ẹ má wọ̀ ẹ̀ má ṣẹ́jú má kú ìfọ̀n kìlà mú wá tó tá máa mú lọ. asọ́láyé ọ̀rẹ́ yé ronú ṣẹ́rọ mẹ́kù kọ́lọ́ ni whatever you say ní bàbá máa gbọ́ o àbọ̀ ẹ̀yẹ àṣeyọrí o pé dáadáa. ọ̀rẹ́ mi má ṣe bọ̀kàn jẹ́ kò sí ohun tó lè ti onírọ̀ ọ̀rẹ́ mi má ṣe bọ̀kàn jẹ́ ṣé ẹ ti lọ wo lẹ́yìn. a ti lọ wo. ẹ dẹ̀ ni tá a bá láìkì ẹ̀ ni à ní sanwó náà. ẹ jọ má bínú fún mi ten minutes kí n sáré bá ọ̀gá sọ̀rọ̀ lórí fáàsì náà. ok ẹ má pẹ́. ìrètí wa fún ọ ò tẹ̀síwájú. ìdáṣẹ́ yẹn gan o. Ah, kí náà ṣe. last time tán wá ọmọ tó mú ọ lọ wọlé yẹn ó yẹ kán fún one k wọn ò fún a dẹ̀ máa ń gbà kó ló di wọ́n kúrò ní ọ́fíìsì bí báyìí. Ah, ẹ má bínú ẹ jẹ́ kí kúkú fún yín sìn. ọ̀rẹ́ mi má ṣe bọ̀kàn jẹ́ kò sí ohun tó létí kò ní rọ̀ ọ̀rẹ́ mi má ṣe bọ̀kàn jẹ́ ìrètí wa fún ọ ò tẹ̀síwájú ọ̀rẹ́ mi má ṣe bọ̀kàn jẹ́ kò sí ohun tó ṣe bọ́kàn jẹ́. Ìrètí wa fún ọ ò tẹ̀síwájú. Make you stop to dey think ye, think ye, eh? think eh, ye. Make you eh? stop to dey worry ye, worry ye, worry ye. Because God get better plans for you and me. Make you start to dey dance ye, dance ye, dance ye. Make you start to dey flex ye. Ẹ ṣeun ṣe mo dúpẹ́ Ọlọ́run ọkọ mi àyíkí okú àìfọwọ́rọ̀gì ìgbàgbé ah, ọlọ́run o ẹ̀yà jẹ́ sọ fáwọn ará lẹ́kẹ̀jì ní ẹ jókòó ẹ jókòó mò ń bọ̀ ìyá adéyọ wá kú oríire o ẹ kú orí. tá n bímọ. débọ́lá ọmọ rẹ ni. bọ́kùnrin láti láti. Ah, ọlọ́run ó ṣe ń wo. àyíké ọ̀gọ̀ ọ̀gọ̀ mọ̀rọ̀ iye kan ọba. ọ̀run rè rẹ o. bó o wá ní báyìí. Ah, iná ti yánu ah. ṣùgbọ́n bàbá lè lọ lónìí. a mọ̀ jí lọ lọ́la. ọ̀dà ẹ mọ̀ pé n ò lè bá yín lọ àmọ́ bí kò mọ́ bá káàárọ̀ ẹ rèé mi náà ẹ ṣe mọ̀ pé n ò rí lé fílẹ̀. èyí náà dáa kò ṣe nǹkan kan ẹ bá ń kí ọ o n ó jìṣẹ́. ẹ lẹ́ o ayọ̀ abara títí. ọgọ máa rọ iye kan ọba ọkọ mi àjọkẹ́ gbogbo àlàyé rẹ ló yé mi ṣùgbọ́n ilé ìbàbọ̀ ọmọ ní ẹ ti ọmọ ló kọ ńgbà tọkọ rẹ ti wá torí kó múra lẹ́dẹ̀ ń pẹ́ ẹjọ́ máa lọ kí lọ́ wá dé tó fà á kékọ́rí tó ọlọ́ọ̀lọ́. màmá tèmi yé mi o. ohun tó bá ti ṣe nílẹ̀ ìkíní ò tún gbọ́dọ̀ ṣe nílẹ̀ ìkejì tí n bá tẹ̀lé lọ sílé tó lòún gbà yẹn tá a bá ṣèkómọ tán gẹ́lẹ́ tá a ṣèkómọ tán báyìí ó máa gba Àbújá lọ ni a lọ jókòó tó lórí burúkú yẹn lọ́hùn ẹ̀ẹ́n kó wá fìdí tèmi kó fi jálẹ̀ ń bí báyìí èmi ò lọ òun. kò tó bẹ́ẹ̀ ah káàbọ̀ ọkọ mi ẹ kú ọrọ̀ ajé sọ́ọ̀tà. adúpẹ́ àǹtí kí ló ṣẹlẹ̀ mo ti wá délé mi ò bá yín àǹtí mi kí ló ṣe yín ojú yín kọyọ lọ́wọ́ o. kò sí nǹkan mo délé ń sin mi báyìí. ọ̀kárí ọmọ màrín o ẹ̀gbọ́n rẹ̀ àti ọkọ rẹ̀ ní ẹjọ́jọ́ rìn dé háì lọ́kọ́ wá ní àwọn fẹ́ òun fẹ́ gbọ́mọ lọlé kí wọ́n rè sọmọ lóko lẹ́gbọ́n rẹ̀ bá fa àkékọrí lọ́ba lòun ọ̀ lọ. èmi ò lè blame wọn o àwọn ọmọ nǹkan tán rí torí Yorùbá sọ pé nǹkan tó ṣe yín lẹ́ẹ̀kínní kò tó ṣe yín lẹ́ẹ̀kejì so lè blame wọn fún nǹkan tán ṣe. Ah, ah. pẹ̀lú gbogbo bẹ́ẹ̀ ṣe ń ròyìn ọmọkùnrin wọ́n lọ ra mọ́tò fún ọ òfin ṣiṣẹ́ ó tún gbalé fún ọ tó ń gbé ó sì fowó ránṣẹ́ sí yín bẹ́ẹ̀ mi sì ṣe ń wojú ọmọkùnrin o bó ṣe wọlé tó kí o ọmọ dáadáa ni débọ́lá ni kẹ́yìn ọba sọ̀rọ̀ o kó ní sùúrù o sùúrù lèyẹn fi jèrè ọkọ o obìnrin tí ó ní sùúrù kò ní jẹun ọkọ o kò sì ní jèrè rẹ̀ só ti yẹ ọ bọ́bá kú dẹ̀dẹ̀ kọ́kọ́ rànà kó wọ̀n ìwà ni wọ́n fi lọ́kọ jáde lọ́ọ́lẹ́ àlè obìnrin tó bá sì ní ọkùnrin tó pé pérépéré ń lò wọ́n fẹ̀ irọ́ ni o ilé mosún nírú wọn dá gbẹ̀yìn sùúrù ìforítì àti ìwà pẹ̀lẹ́ ńlọbìnrin fi lè jèrè nílé ọkọ bẹ́ẹ̀ ni. àǹtí mi ọ̀rọ̀ ni màmá sọ ọ́lẹ̀ yìí o èmi fẹ́ kẹ́ ẹ gbà wípé àgbélébù yín lélẹ̀ ọlọ́wà dẹ̀ bá yín gbé tèmi náà bá mọ̀ tá a bá mọ̀ra dáadáa màá bá wọn sọ̀rọ̀ tẹ̀gbọ́n tàbúrò so ẹ má bínú ṣe ẹ pẹ̀lẹ́ káàbọ̀ bàbá mi káàbọ̀ rọra o. ìyàwó mi ọmọ mi kọ́. ọmọ ẹ wà lónìí. mo hó pé o ti múra ọmọ òbí ṣe sọ fún ẹ náà pé mo ti dé sí èkó sìn so ibikíbi tí má fẹ́ lọ àjọ máa lọ ni hmm? so um, lọ́ládé ńkọ́ ah ṣé bọ́ọ̀ ló kí ẹ kó tó wọlé nsìn. ah mo rò pé kan náà àlejò tán wá kí ẹ ní ṣá. Oh. lọ́ládé lọ́ládé. kí ló dé ó takú ah, ok mo ń bọ̀. kí lẹjọ́ tó rò ń pa mi fàbúrò ẹ̀. èmi kí ló sọ fún ẹ pé mo sọ nípa ẹ fún. did you see the behaviour. ah posturing tèmi náà i don't know. ẹ̀lẹ́ báyìí ńlá fi pàǹkùrù tìyín o òkun èsì òrùrù káwọ àrùrù má fi wàdùwàdù rẹ̀ ń dà lérí ìkọ́ o ṣùgbọ́n kínní kan tí mo fẹ́ sọ fún ọ ni pé má jẹ́ kí etí ẹ̀gbọ́n rẹ àti tìyá rẹ ó di sọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí torí ọmọkùnrin tó ṣerú nǹkan bàǹtàbàǹtà bẹ́ẹ̀ láṣìírí ó lè ṣe èyí tó burú jù bẹ́ẹ̀ lọ fẹ́gbọ́n rẹ o mò ń wò báyìí bí ìgbà téèyàn fẹjọ́ sérí èrù lésùn bí ìgbà téèyàn dá ọmọ ejò sí láwùjọ ni bọ́pẹ́ bọ́yá ọmọ ejò ṣèkà. àdìgún àdìgún ọ̀gọ̀ ọ̀gọ́mọ̀rọ̀ ìyèkan ọba àdìgún hmm. díjú ìgbà tó díjú kí ló rí ó rí nǹkan kan ó yà lájú àdìgún bílé ayé ṣe rí nù ká díjú ká là ń lọ̀rọ̀ ilé ayé èèyàn méjì ọjọ́ máa lọ láì dágbére fúnra wọn á sì mẹ́nìkan kù ń bẹ̀ yóò sì kẹ́nìkan ìdí rèé tó fi jẹ́ pé ńgbà abájọ wà láyé tá a wà láàyè ká máa ṣíra wa létí torí pé òní nìkan la rí o aláwòrábí nìkan lọ bàtọ́ mọ̀ la ó rí ẹ̀yin méjì ni mo bí ìwọ àtẹ̀gbọ́n rẹ ọ̀rọ̀ ẹ̀gbọ́n rẹ wá dàbí ọ̀rọ̀ ọmọ ẹyẹ tó dàgbà tó di géńdé tó gbéra tó lọ bọ́rọ̀ obìnrin ṣe gbọ́dọ̀ rínú afẹ́ akọ àfàfọkànjọ kan náà ni ìwọ ni ọ̀wọ́ á kù gẹ́gẹ́ bí àrólé àtìkún ilé ayé gbẹgẹ́ o njó tiẹ̀ lè rántí lẹ́nu ìgbà tó dàgbà tó gbọ́njú tí n bá ń lọ lọ́pòpó àbí mò ń lọ lábúlé àbí mò ń kọjá lọ láàrin ìgboro njó rántí bí wọ́n ṣe máa ń kì mí. ohun tí mò ń dá wọn lóhùn kì í súnni lásán o kì í sì í sẹ̀sà kìlọ̀ ní fẹ̀ǹtọ́ bá létí. Hmm. nígbà tí mo wà ń sànmọ̀ rí téèyàn bá ní mo ti kọ́lé ogún mo sì ra mọ́tò ọgbọ̀n wọn ò ní pọ́pọ̀ jù fún mi àmọ́ ilé ayé ọ̀hún èsè téèyàn mú kankan kan elédùwà sì létò fún oníkálukú ìgbà tí nǹkan wọn yẹ̀yàn lẹ́lẹ́dùwà ti kọ́lẹ̀ tí ó ṣe fún kálukú mọ́kànjú o àìkánjú tulú ọ̀rán torí igba rẹ̀ ò ní kó kòkò láéláé àmọ́ tó o bá dúró láàyè rẹ gbogbo tí ò tó ń bọ̀ á ṣẹ́kù o ìdí rèé tèmi fi mọ sọ́ngbà náà tí wọ́n bá ń pé ó jèrè o ó ṣe kéré màá ní ẹ̀sán yìí gbé àdìgún má ṣèkà o má ṣèjàmbá mọ́ rẹ̀ bùrù ọmọ nìkejì rẹ̀ mọ́ gbà lọ́wọ́ mẹ́rì torí pé gbogbo ntẹ́yìn bá ṣe pátá ó jèrè ẹ̀. bàbá kí wàá lè rò pé mo lè ṣe lórí ọ̀rọ̀ yìí. Hmm. ìwọ la láti ṣe tọ́mà ti ṣe ara rẹ o. àbí ṣé wàá wá mú ta lọ kí wọn náà jẹ tọ̀tọ̀ ilé wa. ìbílẹ̀ jẹ́ níbo ni mo fẹ́ ọ̀hún ó ò ní kọjá junction yìí sí roundabout mo ti máa ń yùtọ̀ yẹn whatever tó bá dẹ̀ rí ń bẹ̀ ó ti dàjẹ́ mọ́nú fún ẹ nìyẹn. mo sọ fún yín pé ó ní ètò kan tí mo gbọ́dọ̀ ṣe kí n tó lè ṣiṣẹ́ rárá. agbára oko látìgbà tó ti dé ìgboro kò yẹ kí ṣe gbòòrò ti mọ ẹ lára Eh? à ń rọtí fún ẹ òun jẹun òun fẹ̀gẹ̀ tó o mọ̀ páwọn à ń ni ah. gba kọ́kọ́rọ́ kó o mú gbòòrò lọ́jọ́. Àdúrà.

ẹ ti tẹ̀gbẹ̀tẹ̀gbẹ̀ yìí báyìí. lẹ́wọ̀ arákùnrin kókò sí ìwà ìtàjọ́ ń discuss pé ẹgbà ẹ̀tàn ẹgbà ẹ̀tàn. ẹni tó ni mọ́tò ni báwọn start ẹ̀ kò kí who is that person. wọ́n wà wájú ẹ̀ tiwa tó to bíbá. níbo lọkùnrin ìwé ẹ̀gbà mi ibi báyìí mo fi wọ́n sí mo tọ́ pé mo fi máa start to sí ẹ̀gbà mi kẹ́ ọkùnrin ìgbọ̀dà kó lọ́bọ̀ sí. kò sẹ́ni ẹ̀kọ́ bíi. Come here, come here, come here! Come here, my friend! Now, who is this person? Hey! Madonna! Èmi kọ́ ni mo ni mọ́tò o, nígbà tí mò ń bọ̀ ní ìsìn náà ń sẹ́wọ́ fún mi pé kí n ẹ̀ bọ̀ àwọn. Mi ì mẹ́tò ni mọ́tò, èmi kọ́ mọ́tò tèmi lóyún, o ní iwájú yìí. Bẹ́ẹ̀ni báyìí wá pé o mẹ́tọ́ ni kíni. ii mẹ́tọ́. ọ̀daràn ni ọ̀daràn gidi ni na ọ̀yà mu. ọ̀bísà ọ̀yà mu pàṣẹ. ẹ jọ. lè gbà mi ò lè gbà ṣe rí ẹ wò ó ọdẹ kan kì í pọdẹ kan kó jayé mi ò gbà o mi ò gbà o kẹ́nìkan pa ọmọ tèmi ọmọ kan ṣoṣo tí mo bí kẹwàá nítorí náà o o o o o gba amnesty kí ló ń jẹ́ bẹ́ẹ̀ I will never take it no way. ṣẹ́rí ṣẹ́rí ẹ wo bí ẹ wo bí ẹ wo bí kò ń ṣe irú ọmọ yẹn sẹ́ẹ̀ kò ń ṣe ọmọ tálákà ọmọ àtọ̀ òun rìn wá kan ló máa pa mí lọ́mọ táàtò máa yan fáńdá níwájú mi tí màá dé máa rí nílùú mi yìí níbi ìlú tí mo lórúkọ mi nígbà yẹn láéláé ẹ máa tún gbé ni ẹ máa tún gbé ni ẹ máa tún gbé ni o. ẹ wo ẹjọ ẹjọ ẹjọ ẹjọ ẹjọ ẹjọ ẹkọ là kúrò lẹkọọ ẹkọ ò kọlà mo ṣiṣẹ́ mi pé bẹ́ẹ̀ ni mo ṣiṣẹ́ mi pé mo ṣiṣẹ́ mi pé mo mọbi tó ń rìn sí mo mọbi tó ti ń jẹun mo mọbi tó mo mọbi tó ń jẹ sí mo mọ inú tó ń sùn. yes kò lè bọ́ ń bẹ̀ o kò lè bọ́ ń bẹ̀ o kò lè bọ́ ń bẹ̀ o kí lẹ̀ ń sọ iná ṣé ọmọ mi tó paṣẹ yẹn ti jí ni débi tẹ́ máa ní kò ní ṣe lọ́ọ̀yà mi ẹ fi yẹn lẹ̀ ẹ fi yẹn lẹ̀ jàre ẹ fi yẹn lẹ̀ ṣebí lu yìí ni àbí lu ìkọlájọ wà kìnìún kan wà ń lu yìí tí ò ṣeé ṣe ẹ mọ́ kàn kúrò ń bẹ̀ pàáwà ń bì kan jùlẹ̀ ìlú ibì kan náà ló wà ok ok ok gbígbé ni ẹ gbé that's all I care about. Thank you. All right. Oh, dear. dámilọ́mọ òdẹ̀rù pé wàá gbélé ayé irọ́ ló pa àwọn wèrè tó mú ẹ wá bẹ̀ mí tó wọ́n ń bẹ̀bẹ̀ fún ẹ wọ́n rò pé àwọn lágbára wọ́n lọ wọ́n fẹ́ lọ paná ẹ̀ wọ́n ní wọ́n fún ẹ ní amnesty yẹ̀yẹ́ kan àbí bẹ́ẹ̀ kọ́ wọ́n ti gbàgbé wọ́n gbàgbé pé agbára ju agbára lọ èèyàn dẹ̀ ju èèyàn kò ń ṣe nílẹ̀ yìí I can assure you ò ní bọ́m̀bẹ̀. àmín. yeah. chief ẹ wo ẹ ṣe sùúrù ọmọdékùnrin yìí ò pa ẹ lọ́mọ ó kàn jẹ́ wípé ọ̀rọ̀ ẹ̀ dàbí ìgbà téèyàn kan dáràn nílé haúsá ni tó dílé yorùbá tó wá ń kẹsàn ìwà ẹ̀ mo rò pé ó ti ṣẹ́ ẹnìkan tẹ́lẹ̀ ni gbogbo nǹkan tó sọ fún yín pátápátá yẹn òdodo ọ̀rọ̀ ni kò sí rọ́ níbẹ̀ òun kàn ṣe sábàbí lásán ni. a máa bẹ̀rẹ̀ o a máa bẹ̀rẹ̀ you people are naturally gifted ní kẹ́kọ̀ọ́ máa tán fún nǹkan báyìí o a máa dé o. lóye ọ̀rọ̀ bíbẹ̀rẹ̀ kọ́ yìí ká tó sọ̀rọ̀ jáde a ti ṣèwádìí dáadáa a dẹ̀ mọ nǹkan tá à ń sọ uh, please come and bring the other guy. Eh, wọ́n ti dẹjọ́ irú o wọ́n ti dàrú. Eh, eh, Fẹ́mi Fẹ́mi bàbá Búkì àfẹ́sọ́nà Bùkọ́lá rèé tí ọ̀rẹ́ Búkì ń sọ fún wa wípé Búkì máa ń kówó fún. yes yes yes yes tó dàwátì nígbà tí Bukky kú tán. ṣé bó sọ fún yín pé òun travel. ẹ ẹ ìgbà táwa bá sọ̀rọ̀ tá a fi lọ́kàn balẹ̀ wípé kò ní problem kódà a ṣèlérí fún pé ó ṣeé ṣe kọjá pé òun ni ó jẹ́lẹ́rìí ìjọba ìgbà náà ló wá ṣẹ̀ṣẹ̀ wá ṣàlàyé ó yá ìwọ náà sọ nǹkan tó sọ fún wa tẹ́lẹ̀ sori tó bá raise me at the end of the year máa dá padà fún ẹ èrè orí ẹ̀ má dẹ̀ fi tọ́jú ra mi. Bókì. One million naira náà ní kí n tún lọ mú wá again. One million naira. One million naira. Fẹ́mi. máa gbé lọ lé lọ bá àwọn pẹ́rẹ́ǹtì mi. rubbish. Búkì búkì búkì. Fẹ́mi Fẹ́mi. Búkì búkì. Ah, Fẹ́mi Fẹ́mi mi lọ. Búkì kò tó gbogbo yìí ah. kò tó kò tó ìṣe yìí. Oh my God. Bouki ṣùgbọ́n sẹ́yìn mọ̀ pé ọlọ́run ọba kìí ṣalábòsí torí pé ọlọ́run ọba kìí ṣe alábòsí ló jẹ́ kí Fẹ́mi kó ṣe alábàápàdé Lọ́ládé ṣẹ̀rí Lọ́ládé tẹ̀ ń wò yẹn ọmọ yẹn àbúrò ìyàwó Fẹ́mi yìí ni gbogbo àwọn oríṣiríṣi ìgbésẹ̀ tí Fẹ́mi gbé pátápátá gbogbo ẹ̀ ló hàn sí Lọ́ládé ṣe é sì mọ̀ pé téèyàn bá ti pa irọ́ kan yóò máa wọ́nà àti lè tún wọ́nà míì tí ó fi dáàbò ìyẹn ló fa gbogbo àwọn ìgbésẹ̀ tí Fẹ́mi ó yà sọ fún wọn. for this guy Fẹ́mi ṣe rí arábìnrin tó jẹ́ àfẹ́sọ́nà Lọ́ládé Fẹ́mi fẹ́ pa Lọ́ládé ṣùgbọ́n àfẹ́sọ́nà ẹ̀ ló pa láì mọ̀ wípé àbúrò òun Fẹ́mi gangan ìlàfẹ́sọ́nà Lọ́ládé yẹn títí tó fi pa kò mọ̀ ọlọ́fi wọ ẹ̀dẹ́ ẹlẹ́jọ́ ìwọ ìka burúkú yìí ọlọ́run máa ti bọ ìjọba ìlọ́wọ́ ní pọ́fẹ́ olórí burúkú ìgbà burúkú lọ́jọ́ ẹlọ́wọ́. ṣé bọ́mọ yìí ṣe rí rè tó bá bọ́ ṣọlẹ̀ ẹ mọ ohun tó ṣẹlẹ̀ ẹ ọ̀gá mo fi gbogbo ẹ lẹ̀ fún yín ẹ máa yọ èpò kúrò ní àlìkámà mo fi gbogbo ẹ lẹ fún yín. ní báyìí àwa ti ṣe iṣẹ́ tiwa a ti wádìí wa dé òpin a sì ti ní àwọn ẹ̀rí tó gbóná a ti ṣe tiwa báyìí ìyókù sọ́wọ́ ilé ẹjọ́ ṣẹ́gbọ́n mo filẹ̀ fún mi. ó jẹ́ mọ̀ wọ́n mọ̀ báyẹn ṣe nílẹ̀ yìí